أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم assalamu alaikum wa rahmatulahi wa barakatu gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run ẹ jẹ́ kí n tara kí n fún yín ní key point àdúrà méjì kan ẹ rí i pé ìgbà tí ọlọ́run fẹ́ dá anabi wa adam aleyhi salatu wa salam tó ti dá tó ti wà ní èrè síbẹ̀ kí lọ́lọ́run wá ṣe fún ìgbà tọ́lọ́n fẹ́ fẹ́ mi sí lára eré yẹn ti wà láìmọye ọdún ìgbà tọ́lọ́n fẹ́ fẹ́ mi sànàbí ádámù lára ọlọ́run ní kí ẹ̀mí yẹn kó máa gba àtórí wọ ara eré ànábì ádámù ìgbà tí ẹ̀mí yẹn máa ṣe kí ni tí ẹ̀mí yẹn máa débi mú ànábì ádámù ànábì ádámù sneeze ó sí bó ṣe sí yẹn kò sí nǹkan tó jáde lẹ́nu ànábì ádámù ju alihamudulilayi wọn ò dẹ́kọ́ kò gbọ́ alihamudulilayi rí wọn ò kọ́ bó ṣe sí báyìí ó ní alihamudulilayi ọlọ́run ní yarhamukallah so alihamudulilayi ó wà very important máa ṣe láàárọ̀ máa ṣe lọ́sàn-án máa ṣe lálẹ́ kódà máa gbìyànjú pé ó ń ṣe bíi three three hundred and thirteen every day àbí tó bá jí láàárọ̀ kùtùkùtù alihamudulilayi kó tó kásùbà kó tó bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan sọ̀rọ̀ àti fúnra wa ti pẹ́ ẹ máa ṣe alihamudulilayi alihamudulilayi five eh, five hundred every morning tẹ́ bá ti jí ká tó sọ̀rọ̀ sẹ́dá ọlọ́run kan ẹlẹ́ẹ̀kejì tí mo fẹ́ fún wa ni pé agbogbo àwọn màláìkà tọ́lọ́wọ́n bá dá Abdullahi Jubrilu làkọ́kọ́ màláìkà tọ́lọ́wọ́n kọ́ dá táwọn kiri yóò ń pè ní angeli Gabriel àwọn Christian ìgbà tọ́lọ́ ń dé Abdullahi Jubril bọ́lọ̀ ń ṣe kírètì Abdullahi Jubrilu tán báyìí kí ni ọ̀rọ̀ àkọ́kọ́ tí Abdullahi Jubrilu kọ́kọ́ sọ tó jẹ́ màláìkà òun náà ni la hawla wala quwwata illa billahi azim gbogbo àwọn màláìkà látìgbà náà tọ́nà bá kírètì àwọn màláìkà láàúlà wàlá kùwátà illa billah ni wọ́n kọ́ máa ń sọ láàúlà wàlá kùwátà yìí tá bá lè máa gbìyànjú ká máa ṣe lọ́sàn-án ká máa ṣe láàárọ̀ ká máa ṣe lálẹ́ àbí ká wá máa ṣe one thousand one hundred and eleven ní every day àbí ká máa ṣe three thirteen every day àdúrà méjèèjì yìí kò ṣeé fi ṣeré kò sí nǹkan tó bá fi béèrè wájú ọlọ́run tọ́lọ́run la aula wala kuwata ẹ rí i pé òun ló bí táwọn màláìkà wọn ò ní ṣe ọlọ́run láyé ẹ̀ lè rí màláìkà tó máa ṣe ọlọ́run torí pé kí ni wọ́n mọ̀ pé kò pọ́síbù kò sí nínú ọlọ́run ò programu ṣíṣe òun mọ́ kéèsì wọn wọ́n gbà fọlọ́run tán mà bí ó ṣe jẹ́ nìyẹn alihamudulilayi ẹ ká mú lọ́kùnkúndùn ká máa sábà ṣe tábà jí láàárọ̀ ká tó sọ̀rọ̀ sẹ́dẹ̀ ọlọ́run kan ẹ jẹ́ you understand àwọn àdúrà méjèèjì yìí ẹ jẹ́ káwọn máa fi sùn kankan ẹ rí i pé lẹ́ẹ̀kan náà lọ́wọ́ bá dá wa lóhùn àdúrà wa gbà ẹ ṣí àdúrà yìí káàkiri ẹ àdúrà ló ń gba agbára kọ́ àdúrà tó kò sí nǹkan tá a fi béèrè wájú ọlọ́run tọ́lọ́run bá ò ní ṣe fún yàn láhàúlà wàlà kùwátà ilé abilá ilà aliyu rẹ̀ Azim. then alhamdulillah alhamdulillah ó tẹ̀sùn wọn púpọ̀ jù láwọn àdúrà méjèèjì yìí fún gbogbo àwọn táwọn fẹ́ ṣe ìtọrẹ àánú fáwọn aláìní account number ní fáwọn aláìní o zero one two three two one four two five four global dahiratu dhikrlahi islamic Organisation, wema bank of nigeria masalamu wa ilà likọ́ yìí àdúrà ló ń